aláyé Yes, now. Hello, Sam. Count 20. Good, good, good. 25. Let's go. Wọ́n ní mò ń bẹ̀ látẹ̀kọ̀ mo sọ fún ẹ náà pé kò jẹ́ kí n explain fún ẹ tó gọ́ọ̀dù mi mi mi ò parọ́ fún ẹ sórí ọmọ yẹn pè mí pé ọkọ òun ò sí ara pé kí wọ́n bọ̀ òun wo switch kan tí ó dàbí kó ní fọ́ọ̀tù lọ́dún àwọn kó òun ò lè dá ṣe. wọ́n ti ṣe kọ́tọ́ mẹ́sẹ̀ wọ́n ti yàtọ̀ kó bẹ́ẹ̀ sọ ṣe assistant kan báyìí wá sí i ṣe sà. wákì wọ́n ti mọ̀ náà ó yẹ kó kí ó ṣe mo ṣe wọ́n pípa àti bíbí àlọ́ máa wà. ọ̀rọ̀ ti sàṣọ ìyá ìyẹn ṣe sàpá lẹ́yìn yóò fi la orí ẹ̀yàn ìlà ibò tó. Alex go stand by. Àlàyé mi sọ̀rọ̀ ló go talk. Ẹ jísà náà ìgbà. Àlàyé mi sọ̀rọ̀ ló go talk explanation wo ló fẹ́ kọ́ lóṣù tell me long. yes yes i'm lost. àlàyé wo like explanation wo ló fẹ́ kọ́ tell me o rí pé ọkọ ẹ. orí pọ́pẹ́ ọ̀sùn lẹ́kọ̀ọ́ orí pé ọkọ ẹ̀ ọ̀sùn lé wá bàtì okay o rí pé boyfriend ẹ ò sí around mo wá ju bàtìyà mi wọ́n sì yorùbá. tó tó boyfriend ò sí around ó wá help ẹ ó help ẹ ó help ẹ irú kí ẹjọ eré kí la jábẹ́ kù ṣe. boyfriend ẹ àbí eré kí la jábẹ́ kù ṣe eré kí la jábẹ́ kù ṣe ó kúrò ní apartment tiẹ̀ apartment tó tóbi tó yìí ó bọ́ sí kórópè ó <laughs> Ma, Let's go, let's go. Ginger, ginger. Let's go. Ginger, ginger. Garlic. And then. Uh, tọ́jú ẹ̀ ẹ ṣáà sílẹ̀ wọn bá ní ọwọ́ ọwọ́ pọ̀ mọ́ lára sanato you don't do ọwọ́ tó mọ́. still only card listing. all right ọmọ àlè ní. in three two one and then. Uh, action. ọ̀gá o ètò lórí ò ní fìlà ètò ní fìlà ò lórí fóònù ìbáṣepọ̀ mọ́mi tó kó jẹ́ òṣèlú mi ló fún mi láìsí la máa a léyìn bífọ̀ lóra wa rẹ̀ àwọn ará ní ìyá alájà ẹ̀. ó ti gba ẹsẹ̀ ní ẹgbà kọ́mà láìsí la máa ṣe léyìn bífọ̀. èlò làpọ̀ ẹ̀wà. ó yá ó yá ó yá ìbílẹ̀ ń jíjà lẹ́nu báyìí náà ló jẹ́ kí n pè ọ́ lálẹ́jọ́ àná. ọjọ́ ni táìmì ló ní ìdè more than ever ẹ kó má tún lọ ṣe kan náà ẹ kó má lọ ṣe lè lọ́sẹ̀ ẹ kí ló fi o Martins. ó sọ̀rọ̀ náà. ló ti yẹ ó sì tán. ẹ á jókòó sẹ́gbẹ̀ẹ́ mẹ́rin.